والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبوني تيرا تشي على إخوة nípa apá kan nínú àwọn ọlọ́kùnrin àjọpọ̀ àdájọ́ àti mọ̀pẹ́tọ̀ wà ركن من أركان الحج طواف حج أريكم كان إنه أريكم سيحج بيناني gẹ́gẹ́ bí àràfà ti ṣe jẹ́ orígun tí ìpọ̀sẹ̀sẹ̀ láàrin sọ́fà àti mọ́rùwà náà jẹ́ orígun bẹ́ẹ̀ náà ni al tọ̀wáfù lè fẹ́ ọ̀dọ́ ọ̀nà là ń pè ní tọ̀wáfù hajj ọ̀nà là ń pè ní tọ̀wáfù rukun ara yẹn ló jẹ́ o ara yẹn ló jẹ́ àmọ́ ká ṣe sáàyù láàrin Safa àti Marwa fẹ́ni tó máa ń ṣe hajj ọ̀ràn yẹn ló jẹ́ fún un náà ọ̀ràn yẹn ní orígun kan nínú orígun ṣe hajj ẹni tó bá ṣe pé umrah ló náà wal Marwa orígun kan ní nínú ṣe umrah tí ó ṣe pàtì. ó wá tọ́ nínú káyipé èèyàn èèyàn lọ ṣe sáàyò láì jẹ́ kó ti kọ́kọ́ ṣe tọ́wáfù síwájú rẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe sáàyò ṣáájú kó tó jẹ́ pé ó ṣe tọ́wáfù síwájú torí ẹ̀ ló ṣe jẹ́ kí tó bá lọ ṣe hajj ẹ rí i pé kó tó di wípé. adarí láti àràfá sí Muzdalifa sí Mina gbogbo ẹni tẹ́lẹ̀ tí ń sásàfà àti Marwa gbogbo wọn pátá korongodo ẹ̀rí pé pẹ̀lú aṣọ ìhìrámù kò tá a lè rí pé wọ́n máa sá as-Safa ṣáájú kótó dípa parí hajj dé láti àràfá àyàfi kọjá láìmọ̀kan àti dá láìmọ̀kan máa ń bẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ pé gbogbo ẹni tá a bá rí tí máa ń sá as-Safa láì jẹ́ pé a ti parí iṣẹ́ hajj darí láti àràfá sí Muzdalifa sí Mina ẹnikẹ́ni tá a bá rí tí ń lọ láàrin sọ́fà àti mọ́rùwà pẹ̀lú aṣọ tí kìí ṣe ti ihram àmì kíkọ̀ màkàní o àbí ó sì jẹ́ pé kò rówó ra aṣọ ihram tí ó bá rówó ra aṣọ ihram ó sì ní láti rówó tánràn nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yẹn pẹ̀lú aṣọ lásán ìtàràn ti mú torí ẹ ìgbà kan tá a lè rí káwọn èèyàn máa sá Sọ̀fà àti Márùwà pẹ̀lú ẹ̀wù ilé onáàlà ìgbà tá a bá parí hajj tá a ti sọ̀kò lọ́jọ́ ọdún tá a ti pẹran tá a ti fárí tá a wá sí tọ́wáfù lè ọ̀dọ̀ níbẹ̀ yẹn ọrọrùn púpọ̀ kárí pé gbogbo ẹni tí ń ṣe tí ń sá Sọfa àti Marwa lọ́jọ́ yẹn àti lẹ́yìn ọjọ́ yẹn tí ó bá jẹ́ gbogbo wọn ẹni tó pọ̀ jù nínú wọn ẹ̀rí pé wọ́n ti wọ́ sọlé torí wọ́n ti bọ́ra alẹ́ ń gbà yẹn. wáyé o nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam sísá Sọfa àti Marwa kọ̀tọ́kọ́ wáyé àfi lẹ́yìn tawafun sahih tawafu tó lálàáfíà gbọ́dọ̀ tó kọ́kọ́ síwájú náà kéèyàn tó lọ sá Safa àti Marwa torí rẹ̀ ẹni tí kò bá ti ṣe tawafu tó lálàáfíà ẹni tí kò bá ti ṣe tawafu tó lálàáfíà kò gbọ́dọ̀ ṣe as àti al-Marwa. al al wọn yẹn fi ṣe náfìlà yàtọ̀ sí tọ̀wáf ẹ lè fọ ṣe náfìlà ẹ lè ṣe náfìlà tọ̀wáf wọn yẹn ṣe náfìlà as-sa'yu bayna as-safa wal-marwa àṣepé tí ó bá fi mọ ipò fẹ́ ṣe náfìlà sọ̀fà àti marwa ó kúkú ṣe umra náfìlà torí pé sọ̀fà àti marwa ò lè wáyé àfi lẹ́yìn tọ̀wáfun sahih tó bá jẹ́ pé ẹ̀yin tọ̀wá fún sahih ni ọba wa àṣeyí pé kó kúkú fẹ̀ kan sí umra tóní dáńgbé ni umra náà ni ihram tawaf sa'i ní dáńgbé ni umra nù níparí rẹ̀ kọ́ fárí àbí kọ́ gẹ̀rí tọ́ ilé ìjẹba anabi sallallahu alaihi wa sallam ó sọ fún Aisha radiyallahu anha nígbà tó ṣe nǹkan oṣù lọ́nà wọ́n lọ sí mẹ́kà ó ṣe nǹkan oṣù ọwọ́ àbùsẹ́kùn kí ni kpalẹ́kùn ó ní nǹkan oṣù ni anabi sallallahu alaihi wasallam ni nǹkan kan lélẹ̀ yẹn tọ́lọ̀ ti pé ọmọ ṣẹlẹ̀ sáwọn ọmọbìnrin nínú àwọn ọmọ Hawa torí ẹ̀. افعلي ما يفعل الحاج غير أن لا تطوفي بالبيت gbogbo ń tẹ́lá láàjì ọ̀sẹ̀ ni kí wọn náà ṣe o àwọn ń tọ́kọ̀ kù ń bẹ̀ ni tí ò ní ṣe onígbò ní ṣe tọ̀wá gbogbo ń tẹ́lá láàjì ṣe ni wọn náà ṣe o ọkàn ní ṣe tọ̀wá sílẹ̀ ìtumọ̀ sí kéńgbà tóbìnrin tó bá dé Mẹ́kà. tọ́wáfù ní oníṣe ajẹ́pọ̀ lè ṣe sáàyùn tó lè sá àti Marwa wọ́n béèrè nìyàwó náà kí ló dé bẹ́s lórí sọfà àti márùwà kò gbọ́dọ̀ wáyé àfi lẹ́yìn tọ́wáfù tó lálàáfíà wọ́n sì ní wọ́n gbọ́dọ̀ ṣe tọ́wáfù báwo ló sì wá sá sọfà àti márùwà wọ́n lọ gbọ́dọ̀ ṣe tọ́wáfù sọfà àti márùwà sì lè wáyé àfi lẹ́yìn tọ́wáfù ó túmọ̀ sí pé tó máa sọ̀rọ̀ wọ́n tún bùkátà àgbọ́yé ẹ̀sìn tọ́rọ́ ló do burúkú lẹ́lòmíì tọ́wáàfù nìkan la anábì ni wọ́n máa ṣe ní ọ̀wù àtàlàbí ti sọ pé kọ́ máa ṣe tọ́wáàfù nìkan ajẹ́pọ̀lẹ́ lọ ṣe kí ni sọ̀fà àti márùwà kọ́ máa ṣẹ́kù tọ́wáàfù nìkan ṣẹ̀rí àti sọ pé a kì í ṣe sọ̀fà àti márùwà àfi lẹ́yìn ọ̀wà fún sáhì ọ̀dà tó bá yẹ kóbìnrin yẹn ọparí tọwá o ọwọ amórílé ibi tó ti fẹ́ lọ ṣe sọfẹ àti márùwà lọba fura parọ òun rìn ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jáde kọyakọya ó ti ti paaki ara rẹ̀ kúrò níbi tọwá yẹ nítorí pé Ọlọ́run ọgbà lẹ́ni tí ń ṣe jànábà kó dúró nínú mọ́sálásí àfi tó bá fẹ́ gba abẹ sọdá sódì kejì báwo wà lẹni tí haidu wà lára rẹ kọyakọya yóò ti kúrò mẹ́ẹ̀ kò burú gbàtọ́lọ̀ ti bá a ṣe tó ti parí tọ̀wáfù rẹ̀ kọ́dà kó ṣe wípé ó parí tọ̀wáfù ó ti sì rákà méjì ti máa bẹ lẹ́yìn tọ̀wáfù. ilẹ̀ jẹ́ dé òbúrò wọ́n máa lọ sí alimẹ́sàá ibi tí ó ti sá sọ́fà àti márùwà kó bẹ̀rẹ̀ sí ní sá sọ́fà àti márùwà tó ń ti ẹ̀jẹ̀ tí ń jáde lára rẹ̀ nítorí sábàbí méjì sábàbí alákọ̀ọ́kọ́ analmas'a kharijul masjidil haram. bẹ́ẹ̀ bí táwọn ti ń sá Safa àti Marwa yẹn kì í sara mọ́sálásí káàbà kì í sara mọ́sálásí ó ti lẹ́jẹ́ kótó bá ṣe sọ̀láàtì ńbẹ̀ àti gbogbo nu haram wọ́n agbálada ṣíṣe sọ̀láàtì nínú mọ́sálásí Mẹ́kà o ṣùgbọ́n pé mọ́sálásí sóde bẹ́ẹ̀ mọ́sálásí òde bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ṣe sáàyù kò sí nínú mọ́sálásí Mẹ́kà torí ẹ̀ yọ ọ́ ọyọ gédégbé sọ́tọ̀ ni tọ ọsọ ma mọ́sálásí ṣùgbọ́n kì í sara mọ́sálásí wọ́n kọ́ ma mọ́sálásí kì í sara mọ́sálásí ìyẹn ni pé ìdájọ́ bí nǹkan yẹn ti ṣe wà láti bẹ̀rẹ̀ sí Islam láàlò kì í ṣe pé construction kan tí wọ́n ń ṣe níìsín torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó ń ṣe sáàyù yẹn tí nǹkan oṣù dé sí lẹ́yìn ìgbà tó ti parí tọ́wáf ó lè ṣe sáàyù rẹ̀ kó parí ẹ̀ torí pé ibi tí ó ti ṣe sáàyù kìí ṣe nu mọ́ṣáláṣí dábàá wá pé mọ̀ wọ́n nu mọ́ṣáláṣí inú mọ́ṣáláṣí lọ́gbà débẹ̀ kọ̀sádédé gbanu mọ́ṣáláṣí débẹ̀ bí ìbá ṣe kó ti ń bọ̀ láì jẹ́ pẹ́jẹ ń bẹ lára rẹ̀ ẹ̀jẹ̀ yàbá lọ́nà ni a sì sọ yìí pé yẹjúzo filiptibá màlá yẹjúzo filiptidá yẹjúzo tẹ́bẹ̀ẹ́n ma la yajuzu bad'an so kò burú ká ṣe nǹkan kan tó bá jẹ́ pọ́ wá lẹ́yìn nǹkan míì ní tí ò ní tọ́ tó bá ṣe kó ń da dúró gédégbé ni tó bá gbé ẹ̀jẹ̀ ń bẹ lára rẹ̀ lọ́wọ́ abẹ́ ọmọ síláṣí àníjọ́ wọ̀ ṣùgbọ́n ti ṣe tọ́wọ́ àfùkù arí láìsẹ́ wọ́n lọ síbi tó ti ṣe sọ́fà àti mọ́rùwá lẹ̀jẹ̀ dé kọ́ máa bá ìrìn rẹ̀ lọ títí tí èdè bìtì yóò ti ṣe sáàyù tó bá parí sáàyù rẹ̀ kò gbọ́dọ̀ jáde gbabi tó gbà wọlé lẹ́kùn tó wà níbi márùwà ni ọba jáde kò gbọ́dọ̀ tún gbanú mọ́ṣáláṣí má so eléyìí jẹ bí o ti ṣe ṣe mẹ sábàbí ẹlẹ́kejì òun náà ní wípé ká ṣe ìmára ká mára kúrò nínú ẹ̀gbin. E ìṣe mẹ́jẹ̀mú tí máa jẹ́ kí sáàyù kọ́ lálàáfíà ẹni kẹ́hìn lè ṣe sáàyù tó ń ti pẹ́ gbìn bẹ́ẹ̀ lára rẹ̀ tó ń ta ìlálùwàlà tó sábàbí méjì yẹn lọ́fà ló fi jẹ́ kó obìnrin ti ń ṣe nǹkan oṣù ó lè ṣe sáàyù. وطواف الإفاضة آكد منه ṣùgbọ́n o طواف الإفاضة àti ìpọ̀sẹ̀sẹ̀ láàrin Sọ̀fà àti Marwa tí méjèèjì bá jọ ọ̀ràn yẹn tó sì dorígun nínú ṣe hajj ẹ jẹ́ ká kíyèsí pé طواف الإفاضة lágbára ní jíjọ́ ọ̀ràn yẹn ju السعي بين الصفا wàlùmọ́rùwà lọ ṣùgbọ́n o tọ́wọ́ bá fi lè fi kán lẹ̀ èyí yóò wo lè sí lẹ́nu méjèèjì ájìrè òní jájì sẹ́yìn bá fi sísá sọ́fọ́ àti mọ́rùwà sílẹ̀ ájì ò lè jájì tọ́wọ́ fi lè fa dọ́ọ̀lì yẹn fi sílẹ̀ ájì ò lè jẹ́ ájì ọkọ nípa ẹ̀sìn Islam pàtàkì tó ń tanra rẹ̀ jẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ olódo burúkú ni wọ́n tọ́lọ̀ ń bá mú chance wa wípé ọ lọ sí hajj gbogbo ọba dàrú gẹ́gẹ́ bí ètò wọn bi léèrè lọ́dún yìí náà ni wọ́n ṣèdánwò fún wa wọ́n rẹ́ni bá wọn sanwó hajj àwọn ẹni tí wọ́n kẹsàn-án àwọn tí wọ́n mójútó alálàájì wa ni. Jokes, àwọn oníjẹ́kẹ́ nìkan kan lọ hajj tí ó mọ̀ nípa islam níwọ̀n bá díẹ̀ lọ́yọ̀ stéètì náà ni o abókéré jù gan yóò mọ fati àké yóò sì mórígun ẹ̀sìn islam ara kẹ wá wu ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ fati àbáwò má tẹ̀sẹ̀ fújì fatia fújì fú fú fa fú táwọn kà kún wọn láwọn bí ẹnìkan léèrè lọ́dún yìí náà ni Ìbàdàn bẹ́ẹ̀ ìjẹ́ wa lè sọ àwọn orígun ẹ̀sìn Islam márààrún fún wa bí tọ́ba ní bẹ́ẹ̀ ni ẹ tẹ́wọ́ gbà àrísìkọ́lá àlàó mọ́fúlání ń a. Ah ẹ̀gbọ́n àbẹ̀kánú islam khazara khazara wàláhi yóò bá ní ọ̀mọ́ ń pẹ̀sìn jù àwọn sì ní gbéraga fọ́ lórí jù èèyàn mélòó la rí ní ìsìn tí wọ́n á tẹ́tí gbọ́rọ̀ lọ àwọn olódò bastard èèyàn ń bá yín sọ̀rọ̀ ọlọ́run lọ́fẹ̀ẹ́ ẹ̀ tún kà àṣírí rẹ̀ ń bọ̀ wá tú lọ́la tọ́ nìkan ka fati àti ọmọ kàlílì fati gbọ́nsẹ̀ bò náà ni náà ni ẹnu olódò gbogbo àwọn nǹkan tí ó yẹ kéèyàn mọ̀ ń pẹ̀ sí yẹn fi ṣeré jàmà ṣé wàhálà ni ò tó rò ní àbí tó wó owó bíi one million naira lọ́fẹ́ mú lọ́ọ́ sí ìrìn àjò ọ̀wá mọ̀ ń pa ìrìn àjò títí wàá jówó èèyàn nìyẹn ń bá mú lọ èkó lọ́ọ́ rajà ṣé kò ní wádìí dáadáa lẹ́kọ́ tó lọ pé ń bolè yẹn ti rajà lẹ́kọ́ sí jàǹkara ni àbíbo tó bá sì dẹ́kọ̀ ṣé yọ wádìí fínífíní kó tó máa da wọlé àbí òní wádìí wà á gbéra lọ sórílẹ̀-èdè owó túlùtúlù nìyẹn ó sì wá dáná sun tó bá ti rówó ra eyín kan sẹ́nu àdúrà ti gbà wọ́n ní kò kò mí nípa àwọn aríṣẹ́ ṣe aláforíjì lọ́lọ́járe a ah, aláforíjì ni ó sì ní àwọn ẹ̀yà burúkú kan tó lè bàjẹ́ tí màá fi jẹ àwọn ọ̀tá rẹ̀ eléyìí ní ìgbésí ayé wa jama ẹ̀sìn wàláhi tàláhi ẹ̀rí pé owó owó owó náà lẹ̀ ń wá ní òjì kẹ́ lásìkò fún tọ́lọ̀ tí bá bi yorùbá dájẹ́ nì dájẹ́ nì dájẹ́ nì òjá gbọ̀n dájẹ́ nì òjá ráyè dájẹ́ nì òjá rótútù gbogbo eléyìn ok látijọ́ tá à ti wá ń wa kánà tí òfin ti ká ráyè máa gbọ́ tó lọ sáà níjú tọ́lọ̀ ń kọ́pá nìlọ èèyàn kan ò sí tí ò níjú tọ́lọ̀ wọn bá kọ́ pé tọ́lọ̀ wọn bá kọ́ pé ó nìlọ ó lè níjú lọ. ẹni tí wọ́n ń gbọ́ tọ́lọ̀ ṣé nǹkan ká dínkù nù tọ́lọ̀ ń kọ́ pé ó nìlọ kò dínkù torí délé kálukó tètè mọ báwo lẹ́sìn lò gbèsè ayé yín sí náírà jama torí pé ojoojúmọ́ tó bá ti lọ ó ti jóná nìyẹn gbogbo ojoojúmọ́ tó bá ti lọ ó ti jóná nìyẹn so èwo la rí fi pamọ́ sínú ẹ̀ irúṣẹ́ wo la rí fi pamọ́ sínú ẹ̀ eléyìí ló jà púpọ̀ jama eléyìí ló jà púpọ̀ nítorí pé ayé òṣèlú la wà wọn náà lè ní ẹnìkan olóṣèlú lẹ́gbẹ̀ẹ́ kó fún ọ ní fọ́ọ̀mù pé lọ́ọ́ fíìlì máa lọ ájì so àwọn aláwọn ó sì dánwò fún ọ fatia ò sèé fìbínú kọ́ lálẹ́ kan pé ẹ jẹ́ tètè kọ́ kí tó dé olódó èèyàn bá hàn polódo lè yẹn tó arkanul islam tẹ rí yẹn bó ti ṣe rọrùn fún ẹni tó mọ ẹni tó mọ lọ rọrùn fún o síbẹ̀ ẹgbọ́n tẹ́lẹ̀ yìí ń sọ tiẹ̀ ó tún jiyàn ni pé a ah, sẹ́ẹ̀ mọ àwọn bàbá yìí ni adá wọn ṣé islam ò ti wá sí kún tó bí bàbá tiwọn tó fi wá jẹ́ pé àwọn lórígun islam tẹ̀lé yìí fi hàn pé ìhà tí yorùbá kọ sẹ́sìn ọ̀dà wọn kẹ̀sìn kún kankan pàápàá àwọn mùsùlùmí àwọn mùsùlùmí àìkẹ̀sìn kún kankan ń ló fi rọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lọ́rùn láti jẹ́ pé àwọn náà ní gbẹbọ níyì. mọ̀jẹ̀bọ ọ̀parun torí ńgbà tẹ́ ẹ̀ bá ti kẹ̀sìn òdodo tẹ́ tẹ́ tẹ́ ẹ lẹ́ẹ̀ bá bàbá yín kún kankan ẹ̀ ká tìrégbèkùn torí pé tó bá rí tó yìí àyọ̀gbálẹ̀ sí gba ọ̀dájú pé yàn ọjà torí ọpọlọ pé máa nínú ń dá bàtà ọba rẹ́sìn ọlọ́run tó o sí ọdájú pọ́ sẹ́sìn kèfèrí torí pé ń bẹ́nu ẹ̀mí rẹ ọlọ́run ti dá nǹkankan sẹ́mi kálukú wa pé sẹ́sìn ọwọ́ ń bẹ nínú ẹni tó lò sídìí ẹ̀sìn òdodo ọ̀ ń bẹ nínú ẹni tó lò sẹ́sìn ìbàjẹ́ àbúkátà láti wá máa nípa ẹ̀sìn wa kó tiẹ̀ wá gbọ́rọ̀ ọlọ́ kó lóye ìgbésí ayé rẹ kó létò ètò ìgbésí ayé rẹ kọ́ má dàrú ọ pàtàkì púpọ̀ àwọn èsìsẹ́ tó dánilẹ́kọ̀ọ́ tó dáńgá ẹ máa san owó ẹ máa kó owó kíni owó kíni san irọ́ lásán dábàá pé tí èjé ń wánu tètè gbàjọ ní owó tí màá fi rájẹ sílé ni ti ń di ọlọ́nà láti wá gbọ́tọ́ lọ kí là ń fi magrib sí ìṣá ìṣẹ́ńlẹ̀ yorùbá wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń dọ̀wọ́ kí wọn lóde tà ní wọn gbọ́rọ̀ lọ ní mọ́sálásí gbogbo téèyàn bá wà chance láti rí bí wọ́n ṣe ń ṣe sọ̀láàtì láwọn mọ́sálásí wa ọkàn yóò sì máa bàjẹ́ ee alùkìyàmù àwọn èèyàn yìí ni wọ́n fi ń ta yorùbá yìí a lè fọ́ọ̀sì ara lórí gbogbo èèyàn tó bá wà gbọ́ náà wàláhì tàláhì ọkàn yóò sì fẹ́ já níbi tí wọ́n ti láwọn ń ṣẹ̀sìn níwọ̀nba náà ni o sáfù kan náà ni o so ìyẹn wá láǹfààní àti gbọ́n tí lè máàmù yẹn wí ẹgbẹ́ a'udhu billahi minash shaitani rajim ṣé eléyìí náà lẹ́sìn gbé pàdé ọlọ́ ṣé ẹ̀sìn máa pé ìmáàmù ni ahsanul qawmi ń ló dáa jù láàrin àwọn jàmá rẹ̀ tó ń bá rí bá nǹkan jàmá nǹkan la hawla wala quwwata illa billah àánú àwọn èèyàn sì ṣe èèyàn ṣùgbọ́n àwọn ẹ̀ńtẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn ká gan sí mọ́ṣáláṣí tiwa ipa àlọ́ bòmí ẹni tó bá fẹ́ gbọ́ kọ́ wa ńbọ lọ́ wà ńbọ lọ́ wà sílé kálukú irọ́ lásán táwọn èèyàn ti odidi lùkà lọ ọdún mi torí pé wọ́n fẹ́ gbọ́rọ̀ àwọn èèyàn lọ láti Kánò wọ́n lọ Kaduna lọ gbọ́rọ̀ Ọlọ́run àwọn èèyàn ti jọ́sìn lọ Kaduna lọ gbọ́rọ̀ Ọlọ́run àwọn èèyàn ti kọ̀ǹfẹ́ lọ Kaduna lọ gbọ́rọ̀ Ọlọ́run lọ́sọ̀ọ̀sẹ̀. lọ́sọ̀ọ̀sẹ̀ pé tí wọ́n lọ gbọ́n táwọn bá ń gbọ́ á tún máa ní sọkúsọ lòun sọ. So àwa agbèrè àwa àwa jáde àwa tún ah allah wa ẹlòmíì tún gbọ́ sẹ́yìn ó tún wá bá ẹ lẹ́nu àná kẹ́ jazakumullahu khairan ẹ dákun sí mo rí two thousand yá ní yorùbá lẹ́bù ìwé òògùn èmi lówó mọ́ kó o pé ẹgbà àwọn ọba yín gbé po wá tẹ́ ẹ̀rọ sí mọ́tò yín èmi tún ní kí n tún fún ọ lówó ah la ah, wọn ò mọ yìí wallahi tallahi mo lówó kí ni ẹ bó jẹ yíyá náà ni pẹtẹ ẹ bá pẹ tó dìde láì mara téèyàn náà lọ yẹ kẹ ẹ máa fi lọ lù máa yín ní lẹ́yìn tó pé o dúpẹ́ pa wá gbọ́ ìtumọ̀ rẹ̀ nù o dúpẹ́ pa wá gbọ́ ah a'udhu billahi khasara wàláhi khasara ó rè yí gùn sí oore pé wọn bá yín sọ̀rọ̀ Ọlọ́run báyìí níjojúmọ́ kò sí nìbàdàn ibi tó bá wà ẹ fi hàn wá débi gbogbo ètò àwọn ṣe ń bẹ ẹbí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ni àbí ẹ̀kọ́ ni sọ Ọlọ́run ọba wa gbòòrè wa bá a kà kún kò yẹ kó lòdò tún ṣẹ́kù ńlẹ̀ yìí máa wàláì kò yẹ kó ṣẹ́kù máa ṣùgbọ́n wọn ò kà kún sọ ìdí jẹ́ pé. a máa gbọ́ àwọn oríṣiríṣi nǹkan tí ó máa yà yàn lenu wípé sósì yẹ kí irú àìmọ̀kan yìí ó tún koye wàláhì kò yẹ torí pé Ọlọ́run bá ṣàánú wa ó wa tó fi ń tirú wa wá gbèrú lẹ́yìn kò sínú àjẹ́ndà mi láyé wàláhì tàláhì àánú ni àwa kàkún àkàkún rárá bí ti wulẹ̀ ó kéré mọ́. so ọ yẹ ká gbárùkù tí pa afẹ́ mọ̀ nípa wa àsìkò tí wọ́n sì ń bọ̀ mọ́ kóòtù mú yàn lẹ́yìn wọ́n á máa múra wọn lọ bí jó wọ́n á máa múra wọn lọ bí ànfàlè wọ́n á máa kóra wọn lọ bí sinimá èèyàn mélòó ni wọ́n mú wa bí dánilẹ́kọ̀ọ́ kájọ pé sórí rẹ̀ torí pé wọ́n gba aládé tiẹ̀ ó tún gba aládé tó mú lẹ́yìn ẹni tọ́lọ́mù bá sì nílò fún dáadáa tó bá ti wálẹ̀ kan kò ní sáláì wà mọ́ ọlọ́run á fi wọ́n ṣe sábàbí dáadáa torí pé tá a bá ti ní ìlọsíwájú nídìí ẹ̀sìn wàláì gbogbo ìlọsíwájú tá a bá la ní irọ́ ni ẹni tó lówó tí ò lẹ́sìn síbẹ̀ yìí náà mọ bí ṣe máa já sí ẹni tó lọ́lá tí ò lẹ́sìn síbẹ̀ yìí náà rí bí ṣe ń já sí ẹni tó nípò tí ò lẹ́sìn síbẹ̀ rí bó ṣe ń já sí tó ẹ̀sìn ló máa ń jẹ́ àfinimànà fún yàn nínú gbogbo nǹkan. ẹni tó nímà nípa ẹ̀sìn wọn kì í ṣìnà wàláhì eléyìí tó jẹ́ ká yà lọ ọbẹ̀ náà lọ́rọ̀ hajj yìí àtàwọn nǹkan ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ tí ń báyàn lọ́kàn jẹ́ tábà wá parí hajj jama á sì tọ̀wáfù kan wọ́n pè ní tọ̀wáfùl wàdàá tọ̀wáfù ọ̀dàbọ̀ tọ̀wáfù dágbére. eléyìí jẹ́ ti hajj yàtọ̀ sẹ́ni tó lọ sí umra wàláì rọrùn gidi lẹ́sìn islam ẹ wo umra yẹn o síbá tó pé kó gbé ihram iná ń pè ní gbígbé ihram kò dàníyàn dídà níyàn tó jẹ́ pé wíwẹ̀wò ihram máa ń pẹ̀lú rẹ̀ dídà níyàn tó ṣe pé wíwẹ̀wò ihram máa ń pẹ̀lú ẹ̀ òní wọ́n pè ní al-ihram lẹ́yìn rẹ̀ ká ṣe tawaf lẹ́yìn rẹ̀ ká tó bá ṣe pé ẹ̀sìn islam sọ yìí pé tẹ́ ẹ bá tún ti parí umra o ẹ ẹ gbọ́dọ̀ lọ o láì ṣe tọwáàfù dágbére wàláì umra ọba lè torí pé ìgbà tó kọ́kọ́ dé Kaaba tó fẹ́ ṣe tọwáàfù umra rẹ̀ tọwáàfù ọba kún títí débi tí èèyàn ò lérò ó rí i pé kò ní ṣòro fún ọ láti darapọ̀ mọ́ àwọn ẹrú ọlọ́run tẹ́jọ́ ṣe tọ́wá fún because eléyìí ni ìgbésẹ̀ kejì nínú umra rẹ tó o sì mọ̀ pé tọ́wọ́ bá ṣe é kò sí umra o ti gbé ihram ó kù tọ́wá bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ tó ń tí ń bá yẹn lẹ́rù ó rí i pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì mọ wàárín wọn ọmọ wàárín wọn ọmọ wàárín wọn títí ó fi dé dé dé tó ti yẹ kó bẹ̀rẹ̀ tọ́lá ti darapọ̀ mọ́ wọn lọ́ba rí wọn náà ń lọ díẹ̀díẹ̀ kó jẹ́ pé wọn lò ń rìn bó sì jẹ́ pé àwọn ní ń ó rí lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ó rí parí ìpara alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì o ìpara kẹta o ọmọ pé méje àdúgbò ó rí pé ìrọ̀rùn ló tó bá gbéra láti ibẹ̀ ibi tó ti sásọ̀fà àti márùwà wàá rí i pé ọkọ̀ máa wo ibi tí wà pé eh, ẹ so àmọ́ tó máa ti ń lọ torí pé ogun èèyàn náà ń lọ àwọn ti rúgbó di ọ lọ àwọn náà ń lọ ní rọrùn ìwọ ọmọdé ó lọ àṣẹ nílọ tó ọlọ́run fún ọ sí ọ parí ẹ̀ wàá rí bínú rẹ ó ṣe dùn tó ìdókùtà ọmọ sáré ní ìsinmi ẹ̀jẹ̀ lọ mi àbí kí n dínkù kí n gẹrí tọ́lọ́mùbá wa sọ pé ti parí ìjọsìn ọ̀ gbọ́dọ̀ padà sílùú rẹ̀ tawaful wada tawafu dágbére wàláì kò bá lè púpọ̀ fáwọn yẹn torí pé njọ́ náà nọ mọ̀ pé wàhálà ni tawaf pàápàá bá pọ̀ pé ah nígbà tí ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ pé ká tún máa ṣe ti dágbére ní nísìn adúmọ̀ àwọn èèyàn yìí kéèyàn tó wọ́ bẹ̀ ní bá máa tó bá ti parí tọ́wáfù àìtọ́ parí tọ́wáfù tó ṣe sọ̀fà àti mọ́rùwà tó gẹ̀rí rẹ̀ máa lọ bọ́ máa lọ máa lọ umrah ti tán ṣùgbọ́n ti hajj á adúrú sẹ́ta ṣe o bẹ̀rẹ̀ láti ihram tètè àfìṣe tọ́wáfù àfìṣe sáyù àbọ̀rọ̀ alẹ̀ gbàtà parí umrah tó bá jẹ́ tàmátùrù là ń ṣe àrètí ìjọ atuntun ihram gbé fún hajj agbéra ó di Mínà. adúró ní Mínà àràjà àtàjà kò sí kankan tánìkan fún ẹnìkankan ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣẹṣẹ wà nù ẹ gbọ́dọ̀ dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ṣe sọ́láàtì Duhur títí tó fi dé sọ́láàtì Ìṣá nígbà tó dijọ́ kejì agbèrà di àràfà adé àràfà ń ilẹ̀ ilẹ̀ sálálú kò kankan ẹ̀sìn ló ní àlọ́ àtúndúró ń láti gbàtà ti parí sọ̀látò dọ̀hùr àti sọ̀látò làásù àdádúró títí tó fi di pé òrùn wọ̀ òrùn wọ̀ akúrò ní àràfà ó di Muzdalifa adé Muzdalifa wọn ò ní àlọ́ rajà wọn ò ní àlọ́ tajà ń bẹ̀ ǹjẹ́ ẹsẹ̀ ń bẹ̀ ọ́ ẹsẹ̀ sọ̀látò Maghrib ẹsẹ̀ sọ̀látò Isha ẹsẹ̀ gbẹ́lílẹ̀ nígbà tí lè bá mọ́ ẹsẹ̀ sọ̀látò fajiri ń bẹ̀ yẹn tẹ́ bá parí sọ̀látò fajiri tó bá ti tẹ ẹ dìde dúró lẹ́yìn sọlátul fajr ẹgbẹ́ wọ̀nyí sókè ẹkọjú sí alqibla ẹ máa tọrọ gbogbo orí ayé àtàlùkìyàmà ẹ máa tọrọ rẹ̀ títí tílẹ̀ ó fi mọ́lẹ̀ kedere tílẹ̀ bá ti mọ́lẹ̀ kedere kó tó di kóòrùn yọ àtúngbéra ó di bo ó di Mínà adé Mínà àná rí ẹ rí ẹ rí ẹ rí ẹ àfifẹ́ jáde kúrò ní Mínà ìbẹ̀lá tó rí jamratul aqaba ọlọ́kàn kò sí mẹ́kà òun ló jìnnà jù sí Mínà ibẹ̀ láti dúró la sọ̀kò asọ̀kò níbẹ̀ yẹn a tún padà wá sínú Mínà díẹ̀ alọ́pẹ̀ran afárí wa ẹ̀yìn rẹ̀ a tún lọ sí mẹ́kà alọ́sí tọ̀wáfìlì fáàdọ̀ tá a sọ lónìí apárí tọ̀wáfìlì fáàdọ̀ a tún padà sí Mínà a nǹkan kan ju pé ìsìláàmù tún ní ká sùn bẹ́ẹ̀ o asún mina níjọ́ ọdún ìjọ́ kọkànlá mina náà la sùn ìjọ́ kejìlá mina náà la tún gbọ́dọ̀ sùn níjọ́ kọkànlá àti ìjọ́ kejìlá àbí ìjọ́ kẹtàlá fẹ́ni tó bá dúró di ìjọ́ kẹtàlá á máa dúró di ìgbà tóòrùn bá tó yẹ tàrí tóòrùn bá tó yẹ tàrí lálọ sọkò á sọkò níbùsọkò kékeré á sọkò níbùsọkò taarin á sọkò ètò tóbi ẹ dákun lẹ́yìn gbogbo ṣẹ́ púpọ̀ yìí lẹ́yìn gbogbo àwọn ṣẹ́ ńláńlá yìí tèmi ọ̀mà tí wọ́n ọ̀mà bóyá àtúní nírú àyè yín ọmọláyè wa bóyá ru àyè báwọn tún ní sílẹ̀ fún wa mọ́ sọ yẹ ká dágbére fún Káàbà àbí ọ̀yẹ ó yẹ ká dágbére fún Káàbà torí ẹ̀ la Nabi sallallahu nínú hadithi Abdullahi bin Abbas radiyallahu anhuma gbàtà parí hajj débi anabi kpalasẹ pé ẹnìkan kò gbọdọ̀ padà síbi tó ti wá o ṣáájú kó tó jẹ́ pé Kaaba lọ dágbére fún káyìn kó tó jáde kúrò Maka torí ẹ̀ á dágbére fún alikaaba níta sì fi dágbére fún Kaaba náà ní tawaful wadaa kò sí ìyàtọ̀ láàrin tọ̀wáàfù kan àti tọ̀wáàfù míì nípa bá a ṣe máa ṣe ìyàtọ̀ tó kàn wá láàrin wa ni kí ni àníyàn. tọ́wáàfù tọ̀wáàfù lè fọ́ọ̀bọ̀ orígun ló pílà ni ṣùgbọ́n tọ̀wáàfù wàdàá òun kìí sorígun ètò ọ̀dọ́gba dunú ọ̀rọ̀ àwọn olùmọ̀nìpọ̀ràn yẹn ni àmọ́ kìí sorígun ẹ̀ orígun lágbára jọ̀ràn yẹn lásán ṣùgbọ́n lọ́dọ̀ wọn bí àwọn sọ pé súnà ètò ọ̀dọ́gba dunú kékeré ṣe súnà torí pé súnà tí wọ́n pè é ó túmọ̀ sí pé tó bá wù ọ́ kó o ṣe tó bá sì wù ọ́ o lè má ṣe rárá o ó ṣe ẹni tó bá sì fi sílẹ̀ tí kìí ṣe obìnrin tí ń sin nǹkan oṣù faqad lazimahu ad-dam ọ̀ràn yẹn ni kò pẹ̀ràn nítorí wàá fi lè fi tawaful wada'a sílẹ̀ tí kìí ṣe obìnrin tí ń sin nǹkan oṣù àbí tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ wọ́n pẹ̀ràn kódà obìnrin ti ń ṣe nǹkan oṣù tó má ti wọ́n má ti mórí lé pé àwọn ń jáde kúrò ní Mẹ́kà ọlọ́run tí wàá kọ́ kókó jáde tán lọ́ba rí pẹ́jẹ́ ti dá dandan ni kó padà sí Mẹ́kà kó lọ sí tawaful wada nígbà tí wọ́n ti jáde kúrò nílé Mẹ́kà tán àwọn tó wá kí ti sí inú ilé gbogbo ilé tó wà ní Mẹ́kà sílẹ̀ wọ́n ti bọ́ sí ẹ̀yìn odi Mẹ́kà lẹ́jẹ́ bá dá kó máa lọ rẹ̀ kó sí wàhálà eléyìí lè tọ́dọ̀ gbàdú ó túmọ̀ sí pé tawaful wada ọ̀ràn àyàn ni o ẹni tó bá máa ma fi sílẹ̀ ọ̀sẹ̀ lọ́hùn yóò du ẹ̀ràn mo gbàgbé fi sílẹ̀ yóò du ẹ̀ràn kò sí ọ̀rọ̀ kò sí yàtọ̀ láàrin gbàgbé àti màámà eléyìí ẹjẹ ti tawaful wada wal mabitu bi Mina laylata Arafa sunnah wọn ni ká sùn Mina. lóru ọjọ́ àràfà sórí níyẹ ọ̀hún nínú sẹ̀ríà òru ló máa ń síwájú ọjọ́ o kó o sùn ní Mínà lóru ọjọ́ àràfà ọjọ́ àràfà ò ti dé o òru rẹ̀ ti dé wọn rò pé ilé yẹn là ń pè ní ọ̀sán ọjọ́ yẹn ni tẹrúwìyà òru ọjọ́ yẹn ni kíni òru àràfà sẹ́sìmọ̀kọ́ àràfà ń kọ̀ lánàá

eléyìí inú tí islam mú wa ni oorun bẹ́ẹ̀ yẹn jama gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ nù kẹ́tí ọkọ yẹn ní tẹríba tí yẹn bá jẹ́ onígbèraga ò lè ju bẹ́ẹ̀dì lọ matrẹ́sì gan tó fi sùn tó bá wà chance gbogbo ẹ̀ ní ju pẹlẹbẹ lọ ẹni yájú ló kọ rẹ̀ náà ní kálukú rọra tẹ́sẹ̀gbẹ́ ara wọn tá tẹ́sẹ̀gbẹ́ ara wa lọ tá bí ìgbà tí refugee camp ẹ ọba ni mí òjòyè pàtàkì ni irọ́ lásán inú ẹgbẹ́ ẹ bá ní síbẹ̀ kó nù fún tó bẹ́ẹ̀ ni máa pọ́n ọlé wọn á rọra wá tẹ́ǹtì kankan wọn rọ ṣe àbí kíní lẹ́dà tí ní tí wọ́n fi ń ṣe tẹ́ǹtì ní ìsìn bọ́ wábì kan wọn nìkan lọ wà á ń kíní lẹ́kùn rẹ̀ wọ́n dà kè ni. wọ́n ti wọ́n ti rí ọtán kò sínú kí sàlámù alẹ́kùn ẹ̀wọ̀n kí yorùbá wọ́n tilẹ̀kùn gan ó ti wọlé ká tó wá pé ẹ̀ kọ́tì wọ́n ti gbé òkè wọ́n ti wọlé tọ̀ so bẹ́ẹ̀ ni mìíràn rí wáyé o tẹ́ bá dé mìíràn bó ṣe máa sùn lé náà ní kò sùn àbí òye wa torí pé àwọn àwọn kan ní ìgbàgbọ́ kan igbe ní mìíràn oorun táwọn gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ oorun àìrúra ni ẹ dákun o lo àìrúra rí nígbà bá wa sùn sáàmà mọ́nítọ̀ ara pé ṣé mo rúra àbí ń rúra wọ́n nítorí tá a bá ti sùn tá a rúra lẹ́nu wọn á ti bàjẹ́ ẹ wò dó ń bẹ̀ wà lọ́dọ̀ àwọn fúlàní wọ́n ní ọ̀la àwọn ń ṣe àwọn èèyàn lọ́nà bàjẹ́ àwọn kan náà lọ sọ fún wọn bá ló kọ́ pàǹkọ́ wọn bí wọ́n ṣe ṣe ájì ó sòra ẹ̀ lókun ni tó fi ní rúra bọ́ bá sùn wàá sùn rẹ dáadáa kọ́ bá máa jarun pásá tí máa kanra rẹ lọ́rùn kò sí wàhálà àmọ́ o wàá ṣàkíyèsí pé o gbọ́dọ̀ daṣọ borí ìwọ ọkùnrin o sì gbọ́dọ̀ daṣọ bojú ìwọ ọkùnrin fa ihramuka fi ra'sika wa wajhika torí ìhìrámù rẹ̀ ń bolọ́ orí àtọ́jú kò tún dàbọ̀ ẹsẹ̀ tẹ̀wọ̀n pé tá a bá sàn aṣọ méjì ẹsẹ̀ ọ̀ wà ń tà àmọ́ nígbà tó fẹ́ sùn yẹn kò burú pé kò mú bóyá bóra náà ni ìlọ́dì ó ti dáadáa torí pé téèyàn bá mọ ara pamọ́ gbogbo làwọn èèyàn fi wo sinimá o so ìlọ́dì wàá rí pé ọ̀pá mọ́ àárín tan rẹ méjèèjì dáadáa bọ́ba sùn kése kó oorun tó sùn náà lóòótọ́ tọ́kàn máa kẹra bọ́ba ṣe wù ọ́ èèyàn wàá mú aṣọ tí èèyàn dàbora hàn tí èèyàn bá fẹ́ sùn lápèjúwe so ẹ lè dáàbò ara yín látẹsẹ̀ wá sí ọrùn ó gbọ́dọ̀ kárí orí mójú o tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ yẹn ti dáràn nù lọ́kùnrin obìnrin náà ó bójú o ó lè borí kò gbọdọ̀ bójú lópin ìgbà tọkùnrin ọlọ́kùnrin ọba ti ní rí àwọn tọkùnrin ọlọ́kùnrin ọba rí kò burú nu sẹ̀rí àkókò tún bójú àmọ́ tí ó fi wá bójú nígbà yìí kò ní jẹ́ tí wọ́n ṣe fún bójú kò ní jẹ́ nìkọ́ọ̀bù tí wọ́n ti ṣe fún àti fi bójú yọkàn pé aṣọ kan bí àkísà kan ìní ọ̀hún á fi sórí rẹ̀ yọ̀ọ̀nà sórí aṣọ yẹn wàá wọ alẹ́ gbàgẹ̀rẹ̀ yọ wà lẹ́gbàgẹ́ sẹ́wọ̀n pé wọn ò ṣe fún àti bojú sobi kékeré yẹn fa aṣọ sórí aṣọ yẹn wá pọ̀ síwájú èèyàn wá fi bojú torí kí wọ́n má bàa rojú èèyàn ìyẹn ni kò ní lo nìkọ́ tọ́ ìjọba tọ́ tó bá sùn ní mìíràn ká lo ìrọ̀rí kò sí tó burú bẹ́ẹ̀ járe nínú táwọn fúlàní yẹn tó máa ń sọ ọ náà ní kí ẹ ànífìǹkan àṣẹ nífìǹkan rọrí kọ́run ọmọ àròyàn wọ́n sì ti sẹ́ni ẹni tó nírọ̀rí ọ̀fọ́n ni bàbá ti fún sí padé ìrọ̀rí nu tòtí ńlá péjú esàárì abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tó ìrọ̀rí rẹ kólóbó dédé orí rẹ ni ọ̀rọ̀ agbórí le òjò bá ń lọ bẹ́ẹ̀ di kíní kan five star ló fi ń sùn tó ó rí five star mat ó náà ṣe déédéé tó gbogbo eléyàn yóò rí yóò kọ́ yẹn tẹríba ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ àlọ́jọ́ pé kò lè bá àwọn èèyàn ṣe ó níyànra ó máa sá fún wọn ó tó bẹ́ẹ̀ tó bá lọ sí hajj ó tó bẹ́ẹ̀ torí tó o bá kọlu yẹn yóò kọlu ọ tó o bá sún kànyàn èèyàn ó sún kàn ara tó lọ sí fẹ́ fàyọ náà nù nínú ṣe hajj ta ni bàbá onísùúrù ta ni ya alámúmára ta ni bàbá àtìyá mọ́kàn so gbogbo eléyìí lọ́lọ́run tú àṣírí kálukú náà tó bá lọ sí àjẹsíra wọn pé à ẹnìkan tó wá dé wọn mọ̀ wára wọn wọ́n sì lè mọ̀ wára wọn ìwà tẹ́ bá ti wù nítorí pé ìrìn máa tú àṣírí tẹ́lẹ̀ náà ìrìn máa tú àṣírí ọba fẹ́ mọ̀ wọ ọ̀rẹ́ rẹ ẹjọ́ dá ìrìn kẹjọ lọ. wíkẹ́ ẹjọ́ lọ láti bí lọ sí kòtòǹgòrà àbí kẹ́ ẹ nà títí dé kánú àbí sokoto pẹ̀lú ògùn ọlọ́run kápẹ́ lọ lónìí ọ̀la ọmọ nǹkan púpọ̀ nípa rẹ̀ tó ọmọ tẹ́lẹ̀ torí ọmọ sí ọ séèyàn gidi ni àbáhùn burúkú nítorí èèyàn lọ wà lẹ́kẹ́ tó ń tipé ìwà tiẹ̀ ńlẹ́jọ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara yín nu mọ́tò ó sì ti ra kulikuli tẹ́kí ẹgbẹ́ rẹ lọ́wọ́ àwọn àwọn gbogbo àti ọba kan kúlíkúlí ń jẹ kò ní wo agbọn ibi tó ma yóò sì máa ń gbọ́dọ̀ tẹ́ ń sọ mọ̀ ń gbóòórùn kúlíkúlí ọ̀rẹ́ ọ nǹkan márùn ni ẹ wò ó ọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìrìn àjò máa tú àṣírí tó bá sì jẹ́ nire ibẹ̀ tẹ́ ẹ pé tẹ́ bá débi tẹ́ ẹ ti jẹun yóò sì gbọ́ oúnjẹ yìí bí tí wọ́n ti ń gbìyànjú kọ́ yọwú yóò sì ní kọ́ lọ jókòó ẹ má ṣe yọnu ẹ lọ jókòó mọ́ ń bọ̀. àníjẹ́ eléyìí ni ó ti ká rí pípọ́n ojú ara wa àníkẹ́ lọ jókòó yóò sì lọ gbóúnjẹ wa ẹ kí ni jẹ́ ẹ tún fẹ́ mu ebi ọwọ́ ta ni àbí lákàṣẹ́ra yóò sì lọ bọ́ ọmú wa. peter máa ti ń gbé ẹ̀kọ́ lọ àwọn ah, ti sàn àwọn ti sàn alhamdulilah ìwọ lọ́wọ́ a máa gbìyànjú kọ́ máa pọ̀ sọ́wọ́ lọ náà ti rí pé ọlọ́run bá yẹn sí ẹni tá à ń jọ ń lo lẹ́ni ibẹ̀ ni ó o ti ní rẹ́kọ̀dù kan pa rẹ̀ pé baba alágbájá tó bá ti pọ́rọ̀ owó ni ẹ má jẹ́ ọ̀dà ìpọ̀ ahun ni o ẹ ti ṣe mọ́ láhùn àjọ rìnrìn àjò pẹ̀lú rẹ̀ lọ Sókótó ń jọ sí kọ̀dínákọ́bọ̀ báyìí so ìwọ sì ti sọ̀rọ̀ alẹ̀ ìgbà pàtó lówó kọ̀dí sí ọ bóòlù ọ̀sẹ̀ níjà yìí kò sí wàhálà wọn tara rẹ̀ mọ́ láhùn torí ẹ̀ inú nǹkan tí rìn àjò máa ń tú àṣírí èèyàn fún mi irú hajj yẹn nìsín kò sí náà ni wàláì n'ifura yóò ní fura rínú àwọn tẹ́jọ lọ ẹ̀ sì mẹ́ni bù kájú pẹ́ tó ní fura rẹ lómi kọ̀ sọ àjò ti dànù ẹ̀ rẹ lómi ọmọrọ̀ gbé kalẹ̀ orí àjò ti dànù ẹ̀ rẹ lómi kọ̀kọ́ kí nǹkan bàjẹ́ ti dànù rẹ lómi bàjẹ́ lò àjò ti dànù ìbẹ̀lẹ̀ yóò tún máa gbé tá a bá délé pẹ̀lú òkú ọlọ́run lágbájá máa bá a sí tàmẹ́dọ̀ yìí ọlọ́mọdé ẹni tí ọjọ́ pa á pọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa sọ ìwà hù èèyàn ò sì gbọ́dọ̀ máa dágbé torí gbogbo ẹni tí ti ń dágbé gígọ̀ ni wọ́n máa gọ̀ àwọn ọmọ wa kéékèèké nìsín tẹ́ máa isolate wọn tẹ́ẹ̀jẹ́ kọ́ mo lúpọ̀ ọmọ ọmọ mi ọmọ ọmọ gbọ́ ni o ọmọ ọmọ gbọ́ gidigidi torí pé ẹni tó bá ń fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n irú wọn ló máa ń gbọ́n àmẹ́ni tó bá jẹ́ pé kọ̀ọ̀rẹ́ nìkan bá ṣe onìkan náà lórí ra rẹ̀ àkọlé gbọ́n torí pé gbogbo àbí tá a gbọ́n dé lónìí ọlọ́ àgbà ń ṣe ni o ẹnì kẹ́nu bí bára ṣe àyànra wa jẹ à ń ṣèjàmbá ẹ̀ ń ṣàbòsí ẹ̀ ń wù àkà ẹ̀ ń wù àbúrúkú ọgbọ́n ni àmẹ́ni tó bá nítorí pé wọ́n mọ̀ bá ní mi lára àǹbẹ́nìkan ṣe wọ́n máa gọ̀ ni wọ́n máa gọ̀ wọn ò sì ní ní ládàá lọ́dọ̀ ọ̀lọ́ ìgbà tí sàábé sọ bá nàbì sallallahu alaihi wasallam ó ní ǹjẹ́ kí n máa bá àwọn èèyàn ṣe wọ́n sì máa fara ní mi àti kí n kóra ró mọ́ bá wọn ṣe kí wọ́n mọ́ bá fara ní mi èwo ló dáa jù ó ní máa bá wọn ṣe kí wọ́n máa fara ní ọkọ̀ máa ṣe sùúrù ó ń lò jù so eléyìí túmọ̀ sí pé ìrìn àjò ti ń pààyàn pọ̀ mọ́ àwọn èèyàn míì àkọ́kọ́ ẹ̀kọ́ gbọ́n àṣírí yẹn ó sì tù sí dáadáa àbá ìdá bẹ́ẹ̀ náà ni tẹlómìnà ó tù sí yín lọ́wọ́ sí dáadáa àbá ìdá tó inú àwọn àǹfààní téèyàn máa rí lára àárín àjò wọn. tọ́ tábà wá dín àràfá kápá zuhur àti asiri pọ̀ ń bẹ̀ ọ̀ràn yẹn ni o bẹ́ẹ̀ lànà bisalòlá àdìsílẹ̀ ṣe tíjọ́ àràfà bá bọ́ sọ́jọ́ jùmọ̀ àbí tí ọjọ́ kẹjọ zilhijja táǹpẹ̀ ní yọmù tarwiyya tó bá bọ́ sọ́jọ́ jùmọ̀ àbí tí ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá àbí ọjọ́ ọdún gangan tó bá bọ́ sọ́jọ́ jùmọ̀ kò sí sọ̀láàtù jùmọ̀ kan tálálàájú òsì láwọn àyè yìí ẹni ṣe solatul jumu'a alárafà ẹni ṣe ní Musdalifa níbo ló tiẹ̀ fẹ́ lọ lọ́sàn-án ní Musdalifa ta ni ó gbọ́ láyé lò ẹni ṣe ní Mina lórí tọ́lọ̀ fi jẹ́ ká mú òfin yìí ó náà ní pé hajj kan ṣoṣo tá a nàbì ṣe sallallahu alayhi wa sallam ọjọ́ jumu'a lọ́jọ́ àràfà bọ́ sí lájì yẹn anabi òsì ṣe solatul jumu'a ó ti kọ́kọ́ pé kí wọ́n pèpè fún sọ́láàt ó sì dìde ó ṣe kútúbà gbogbo yẹn ti ròyìn pé bóyá júmọ̀ àní yóò sì ṣùgbọ́n gbà tí ó gbé kí wọ́n ṣe ìkọ́ọ̀mà wọ́n ṣe ìkọ́ọ̀mà àwọn èèyàn rí kó ṣe sọ́láàt rákà méjì à ah, bóyá júmọ̀ àná ni àmọ́ ibi tẹ́tí wọ́n mọ̀ pé kì í ṣe júmọ̀ à ó ní pé jẹ́jẹ́ lókè ó kò ká sókè. Okay ó tún ní kó ṣe kọ́ọ̀mà ó ṣe sọ̀láàtì làásù láti ti mọ̀ pé àkì í pa àásìrì papọ̀ mọ́ jùmùá ṣùgbọ́n a lè pa àásìrì papọ̀ mọ́ ọ̀dọ́ tí yẹn bá jọ rìn àjò tẹ̀lé yìí túmọ̀ sí pé a ní ṣe sọ̀láàtì jùmùá láwọn àyè yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà míì látàrí àìmọ̀ kan àwọn alálàájò sì máa lura wọn lórí àríyànjiyàn pọ̀ òní jimá lọ́ọ́ ẹ̀ká kì í à wọ́n yẹ ṣe jùmọ̀ à ń bèè wọn èsè jùmọ̀ àbí ìyẹn láwọn àyè hajj yẹn ní Mina àbí Arafa wọn èsè jùmọ̀ àbí ìyẹn alálàájì o ẹ máa gbọ́ ní Mẹ́kà tó yẹ kó àwọn èsè jùmọ̀ àbí òye wa àmẹ́yìn ẹ máa gbọ́ Mẹ́kà ibi wọ́n ṣe Salatul Eid alálàájì èsè Salatul Eid torí pé ntọ́ àwọn adu tiẹ̀ ó lágbára ju ẹ̀ẹ́dì gan lọ torí ẹ̀ lọ́jọ́ táwọn èèyàn ṣe ẹ̀ẹ́dì yẹn ọjọ́ yẹn jẹ́ yawmul hajjil akbar ọjọ́ hajj tó tóbi jù torí pé njọ́ yẹn lẹ́sọ̀kù ẹ gùnràn àbí kẹ́ ẹ dù ẹ fàárí ẹ wà lọ sí tọ́wáfù ìfàgọ́ òun lọ́jọ́ tí wọ́n ṣiṣẹ́ tó pọ̀ jù nínú ọjọ́ kan torí ẹ̀ á pa sọ̀látù zuhur àti áfìrì papọ̀ ní Mínà ọlọ́wọ́n bá nìkan iná ló lè sàánú ẹ̀sìn àwọn èèyàn ti wà láfíríkà ń generally ẹ wá wo oríṣiríṣi bídàá ní ọjọ́ àràfà oríṣiríṣi àdádálẹ̀ ẹ wá wo oríṣiríṣi àdánwò tí wọ́n ń fojú ẹ̀sìn àwọn èèyàn rí lórúkọ páńlọ́ fi wọ́n mọ̀nà ẹ wá wo oríṣiríṣi àdánwò ẹnìkan lè kàn gbé tìrà jáde tí ò sí nínú ìrọ́bù pé du'a yawmi Arafa wọ́n máa kà wọ́n máa kà gbogbo àdúrà bídíà wọ́n máa kà wọ́n máa sábì jẹ́ máa wọ́n máa sábì jẹ́ máa. ẹ dákun nígbà tí ẹgbẹ̀rún èèyàn bá ń ṣe bídà téèyàn ẹyọ kan ṣoṣo bá ń sunna tó sì kéèyàn ẹgbẹ̀rún yẹn kọ́ yá èèyàn kan létí wọn yóò ṣòro wàláì ókè wọn yá mi létí wọn èmi nìkan náà mo bá gbé gbòǹgbò mo bá ń lu koro níta ṣe yí ọ̀dà o kì í ṣe tẹ́sí pé ẹ lọ́dọ̀ àwọn àti kó àwọn ẹ̀rí o. walaw alfu banin khalfuhum hadimun kafa fama balu banin khalfuhu alfu hadimin. wọ́n ní bí ẹgbẹ̀rún èèyàn bá malé yánnì kan jẹ́ ẹni tí ń wọlé o. èèyàn kan ṣoṣo tó wọlé tẹ́gbẹ̀rún èèyàn mà báwo wá léèyàn kan tó malé tá a wá rẹ́gbẹ̀rún tí ń wò ìdí tí bídíà ò tí ìrọ̀rùn kápò lẹ́nu nearly every individual tí wọ́n láwọn sọ nípa àwọn máa ń pa láwùjọ wa illa rahim Allah àfàwọn tó bá sànù sínú ok ntẹ̀mí ń ṣe sọ̀rọ̀ ọ̀run kí n máa sọ pé kódà nínú bí ẹ̀kọ́ methodology ìpèyàn sẹ́sìn Islam ṣe kọ́ wa kò búrò kí n máa hu àbàjẹ́ kan kí n sì máa sọ pé káwọn èèyàn máa ṣe nítorí pé Ọlọ́run fẹ́ ká ṣe nítorí pé àìkò tí ìpátì tèmi kò gbọ́dọ̀ kọ́ dínà kémi fáwọn èèyàn òpin ọ pé ẹ má wo tèmi àti ọlọ́ọ̀ni kẹ́ ẹ tẹ̀lé o bí ọba jẹ mi kọ́sá tó má jẹ yìí ẹ̀yin ọba kí ọba gbọ́n tó rí rẹ̀ sì pé ṣé wọn náà fẹ́ kí yọ jẹ́ ha so nítorí di eléyìí báyìí a rí i pé kò sí tàbí ṣùgbọ́n pípé kí àwùjọ ó lè bá a dára ní díẹ̀ sí àbí káwọn èèyàn máa ṣe sunna wọn máa kó kankan bá dùn àní àdúrà ni èpè èpè ló sì kúnnú rẹ̀ ìka máa pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ wọ́n tún wá dì lọ sí àràfà kó náà wọ́n tún lọ́ọ́ kà lọ a'udhu billah tọ́ wọ́n lọ kúfù bí àràfà fariida ká dúró ní àràfà ọ̀ràn yẹn ni o kò sí kéésì nàmbà fẹ́ nàmbà túláàsì wọ́n ní ká dúró ní àràfà torí ẹ̀ ló ṣe jẹ́ pé kódà tí yẹn máa ń sáré àdúpẹ́ fọlọ́ àwọn ìjọba Saudi Arabia wàláhì wọ́n ń gbìyànjú gán gán ẹni tí ń sáré lópin ìgbà tí ààrẹ yìí tí ọba ti ní tako kí wọ́n gbé sínú ambulance kí wọ́n rù wá sí àràfà pẹ̀lú ògbó ọlọ́run náà wá sí àràfà nínú ambulance nínú ambulance yẹn ni ó wà títí tásìkò òdó láràfà ó fi pé torí kó lè bá jẹ́ pé kò wá ṣòfò hajj òkúkú mọ̀ páàrí o ṣeun mo kù wọn wá sí àràfà àyàfi akramakumullah ẹni tó ṣe pé bó ti ṣe sọta ìsọ àbí lẹ́yìn ìgbà tó sọ̀kalẹ̀ tán lórí rẹ̀ lu aago lórí rẹ̀ bá dàrú irú àwọn eléyìí wọn ò lè kó wọn wá sí àràfà síbẹ̀ mọ̀ pé ẹni tó rí rẹ̀ dàrú ẹ̀sìn kan ò sí tó lè ṣe kọ́ làwọn bọ́ sànù wa irú rẹ̀ sì máa ń ṣẹlẹ̀ púpọ̀ látọwọ́ àwọn alálàájì nàìjà wípé pàápàá jùlọ alukojura wa lọ bó tilẹ̀ jẹ́ pé ìjọba náà tún dákún lúlukó kálukú nàìjà ìlú tí kò síná wọn kì í lajú níbẹ̀ àbí òye wa ìlú tó jẹ́ pé ìjọba kò sánà báwọn èèyàn ó ṣe lajú ó máa ń ṣòro kọ́pọ̀lọpọ̀ tó lajú torí pé tá a rí nílùú láwọn ìlúlé ayé ni pé ìjọba ló máa ń jáwọn èèyàn lajú ìjọba ló máa ń plan pé mo fẹ́ káwọn ọmọ ìlú mi orí báyìí mo fẹ́ kún orí báyìí ẹ eh, nàìjẹ́ ò ráyè ìfẹ́ ní bọ́dì ó máa ń ṣẹlẹ̀ pé àwọn alálàájì kan wà tó jẹ́ pé inú oko gidigidi ni wọ́n ń gbé ní nàìjíríà sọ ẹlòmíì ò rí iná tọ́ máa ní candle level yìí rí yàrá kí candle level gbogbo náà irọ́ lásán so tọ́ba rí tí gílóòbù tàn báyìí wàhálà lómi lè orí rẹ̀ lè lu aago pé ṣé gílóòbù náà nì gílóòbù ẹyọ kan níbi tí náà ti ń jẹ́ náà yàtọ̀ sí kandu level tẹ́tàn mẹ́wàá gan tí o ti kàkà ọwọ́ asọ̀kalẹ̀ nílùú yẹn àfà ọwọ́ àrètí gbogbo ẹ̀ mọ́lẹ̀ lọ́yà ha yọ̀wá ń rí ẹ̀jẹ̀ máa ẹ̀yìn èèyàn. هل نحن الآن في الجنة؟ janna الجنة لا la ti wọ̀ لا àríwájú bàbá alágbájọ ọ̀jẹ̀ yájú ayé yìí náà ni <laughs> wàhálà ìgbórí ẹlòmíín ṣe máa lọ aago ni kò sí ájì náà tí wọ́n lọ ní nàìjíríà lọ́dún kan tí wọ́n ò ní mú pé àwọn kan orí wọn lọ aago orí dàrú àkọ́kọ́ ni pé wíwọ bàálù lásán ná orí ẹlòmíín ti dàrú torí jọ̀bọ̀ làwọn èèyàn lójú ni kí ló ń bẹnu kí ni bàbàrà tí ń bẹnu bàálù gánà rí aslan kò sí nǹkan kan bàbàrà ń bẹ tó bá yẹ pé ibi tí orílẹ̀-èdè ti lọ wájú ni ṣé Ìbàdàn láwa máa wọ mọ́tò lọ a ní wọ mọ́tò lọ bẹ̀ bàálù là á wọ̀ wàláì lẹ́yìn bá tún dilẹ̀ gan tún lè wọ bàálù lọ sí Ìlọrin bẹ́ẹ̀ torí èlò lèyìn ọ̀wọ̀ tó sì jẹ́ pé gbogbo òlu ni wọ́n ṣe air base sí bí ó bá jẹ́ airport tẹ́gbẹ́ àwọn èèyàn máa lọ rọrùn owó tí ò tó kankan tó èèyàn wá wọ bàálù for the first time ó sì ti pẹ́ láyé yìí kó tó wá di pé ó ní chance ẹ̀yọ̀ kan tó bá ti ń wọ bàálù tó àìwọ bàálù tó ń gbọ ẹdẹ bẹ́ẹ̀lì tì ń dáadáa ẹsẹ̀ kìnnìkan ẹsẹ̀ kìnnìkan tó bá lọ́wọ́ ẹsẹ̀ wòó tó ń kun gbalẹ̀ ẹni tó gbéra yóò lẹ́lọ́mí ò ti bẹ̀rẹ̀ sí ní yàgbé ara ni ó ti máa dùn ẹbí rẹ̀ pọ̀ torí kan nǹkan tó ṣẹlẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ sí lónìí lágbára bí ṣe ń bì ní ọmọ ìyàgbẹ́ kí ló dé à ibi tá ń gbé wa lọ yìí náà tó yẹ tọ́ba wa sọ bí awíjàmá la ilaha illallah sẹ́wọ́n pé alájú jura wa lọ a sì rówó túlù wa ṣe jura wa lọ àwa mọ̀tí wa kó jẹ ni wàá rí o pé sáyé ah, ah, yìí náà la wà àlọ́ wọn máa béèrè pé sáà ti wà àlìjẹ́nà ní jàmá so bórí ẹlòmíì ṣe máa lo àgùnù wàhálà wọn lè mú ni wọn lè mú so a nídìí láti oriẹ́ǹtì àwọn èèyàn wa gan-an kíjọba ó sì tún àwọn ìlú tiwa náà sí kódà a nílọsíwájú kankan irọ́ lásán ẹja tó ń bi tá a dé yìí lónìí ọlọ́mọba ọ̀dà kò kọ́ sànù wa ọba wa náà tún tiwa sí i àwọn ẹni tí ó dépò tí wọ́n tún ṣe ọlọ́dún wọn lè débẹ̀ ní rọrùn àwọn ẹni tí wọ́n débẹ̀ tí wọ́n tún fọ́ lójú sí ọlọ́mọdé wọn débẹ̀ láéláé ọlọ́wọ́n bá kọ́ ràn wá lọ́wọ́ lórí àtijọ́ ẹni tí wọ́n máa tún ṣe ọlọ́wọ́n bá kó lé wa dènà sí mímọ́ àbàjẹ́ orílẹ̀-èdè tiwa náà ọlọ́njọ́ ọ̀gá ọ̀gá lọ́sibítọ́ dáa lọ́ba aga yìí tó rí bá pọ̀ mbẹ́ kó jẹ́ kíkùn ìtàn mùsùlùmí ọ̀pọ̀ jù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ní alálàájì a rí i pé aṣọ tó máa ń lò ẹjẹ́ ìlọ́dì àti ìbora àwọn fura pé tí àwọn alálàájì bá fi ìbora yẹn bora wọ́n á máa yọ apá wọn sílẹ̀ bóyá apá ọ̀tún bóyá apá òsì síbòsì wà ọkọ̀kọ̀ apá tó ń yọ sílẹ̀ yẹn wọ́n ń pè ní alẹ́tẹ̀bà alẹ́tẹ̀bà sunna anabi sallallahu alaihi wasallam fi yé wa wípé tá a bá gbé ihram láti gbà tá a bá ti gbé ihram a gbọ́dọ̀ yọ apá wa síta o a gbọ́dọ̀ yọ apá wa síta rárá apá wa ọbẹ̀ nu apá méjèèjì apá méjèèjì jọ abẹnú yẹn orí pé nbẹnú náà la máa wà títí káfi wọ mọ́ṣáláṣí mẹ́kà tẹ́mátì wá wọ mọ́ṣáláṣí mẹ́kà tá a máa ń lọ síbi tá a ti fẹ́ ṣe tọ́wáf tẹ́mátì wá dédéédé ibi tí alhajarul aswad wà tá a ti fẹ́ bẹ̀rẹ̀ tọ́wáf wa ìgbà yẹn lọ́wọ́ ayọ̀ apá rẹ̀ ọ̀tún síta àtọ́fẹ́ bẹ̀rẹ̀ tọ̀wáfù alákọ̀ọ́kọ́ nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé yàtọ̀ sí tọ̀wáfù yìí kò síbòmí tá a ti fẹ́ kọ̀ yọwọ́ rárá tọ̀wáfù alákọ̀ọ́kọ́ kò bá jẹ́ tọ̀wáfù alqudum kò bá jẹ́ tọ̀wáfù umra ẹni tọ̀wáfù tọ́jú alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ ṣe nígbà tó dé Mákà ìgbà yẹn nìkan ló yọwọ́ síta ọwọ́ tó sì yọ síta lọ́wọ́ tó bá ti ṣe tọwáfù náà tán tó bá ti ṣe tọwáfù tán kó tó di wípọ́ lọ ṣe rakata àtọwáfù wà tó ti dọ́wọ́ rẹ̀ padà sínú ó ti parí ó tún ní yọwọ́ síta mọ́ títí tó fi parí ṣe hajj ṣe lè jẹ̀bi tó ti jẹ́ sunna àmọ́ gbogbo ìdáhùn alálàájì máa ń ṣe kódà bàbá láǹfààní àti máa gbé ìram láti lé tó bá gbé ṣeré àsọ bẹ́ẹ̀ àti lé ní nàìjíríà bíi lẹ́lómi ò ti pa kájà sọ tó ráwọn ọmọ so agídí tí wọ́n á wà àtẹ̀yìn máa ń sọ fún wọn kékeré ṣe báyìí wọ́n ti sá ti fà wọ́n lẹ̀ eléyìí jẹ́ lọ́sọ̀ jẹ́. كان يكون سبحانك اللهم وبحمدك أشهد أن